الله تودا أتمي فتا ترى الفتاوى المهمة لامكا تنصر با رمضان كتاب الصيام بلامكا page 599 question 892 نبا يريو سناني ثاني كم شاهدا يكفي لرؤية الهلال الشوال ولو رآه شاة وائدا وكتمه في نفسه فقال يلزمه الفتر أم صيام جزاكم الله خيرا <clears throat> question 892 كم شائدا يكفي لرؤية هلال الشوال àwọn ẹlẹ́rìí mélòó la fẹ́ kó pé láti pé máa rí oṣù ọ̀tọ̀dún oṣù Ramadan hilal Ramadan eléyìí Shawal tọdún nìyẹn à ń gbàwẹ̀ lọ o èèyàn mélòó ní kò rí oṣù ṣàwárí kó tó pọ̀ lóṣù kátó wọlé àwòrán á oṣù àfihàn ìdẹ̀n tẹ́lẹ̀kà péré bá rí tó bá òkú tó ń bá ní kó wọ́n sọ òun nìkan òní gbà wọlé ọ̀kàtẹ́ wọ́n bá gbà fi nẹ́pì kò sọ nìyẹn kan fàlẹ́ ẹ̀rú olùfẹ́tìrì nígbà tó pọ̀ ọ̀dà àbíjú pọ̀ orí wùsí yóò sinú yóò sọdún tiẹ̀ yóò gbà wẹ̀ náà ni jazakumullahu aljawab ìdáhùn làbúdà min ṣàhìdẹ́ni àdìlẹ́ni fi jẹ̀mí ìṣòhóor máa ádá dòkólù ramadan túláàsì ni kárí ẹlẹ́rìí méjì tí wọ́n dúró déédéé ní gbogbo oṣù pẹ̀lúwàtà àyàfóso ramadan nìkan táwa bá nu ṣàbáyé bá ti wá nu ṣàbáyé nìyí tẹ́lẹ̀ kẹ́kẹ́ bá lóun rọ́ṣù ó ti wọlé ó di إلا دخول ما عدا دخول رمضان في ويكفي بإثبات الدخول إشاة واحدا عادل أن يعني كفكر بانو رسول رمضان تجولي دي أربع ولي في أسراء قول العلماء إلي تفزن لجل لبنا وعفان أما فهم يوم بحقية يعني كان لي بابوت إتفزن لجنية لما ثبت عن ابن عمر رضي الله عنه قال فانتفر لرد عبد الله بن عمر المتاجر نشين wọ́n pè tara ọ̀nà sulhilal àwọn èèyàn bẹ̀rẹ̀ sí wá oṣù àjẹtẹ̀sù àkàbàrẹ̀ tó nàbí yasọ̀lọ̀sọ̀lọ̀ àní rọ̀ àìtù mọ́ afáàní bí nírò pé ní rí oṣù fa faso àmà níbi dẹ̀ gbàwẹ̀ wà ámàrà bìsìyà bọ́ dẹ̀ pàwọn èèyàn pẹ̀lú àti kún gbàwẹ̀ ولا شاهد حسن من حديث ابن عباس رضي الله عنهما وتنيه بني تفسر له lọ́dọ̀ àánú àdìsí abdullahi bin abbas radiyallahu anhuma wa idha raha al-hilal shatan wahidan tí ẹnì kan pé bá rí oṣù létósù òun nìkan shatan wahidan wa lam tuqbal shahadatu táwọn èèyàn bá gbà wọlé lam yasumu wahidan kò ní gbà wọlé òun nìkan lam yasum bá ìyá wahdahu òun nìkan ò ní gbà wọlé wọ̀lám yífẹ̀rù àdàkọ̀dọ̀ ní sí ọdún fi asọ́ ìkọlù ọ̀làmà èyí tó fẹsẹ̀ lẹ́jù ń lọ́rọ̀ àwọn àfáànù bẹ̀r àléhì àyẹ̀sù mọ́mọ́ annas kọ́ gbáwẹ̀ ní táwọn yẹn bá ń gbáwẹ̀ ni yífẹ̀rù mọ́ annas kọ́dẹ̀ sọ́nù pẹ̀lú àwọn gbọ́n sọdún ní kọ́lù nàbí sọlọ́lọ́hù àlẹ́wọ̀sẹ́lẹ̀m fún gbólóhùn òjíṣẹ́ ọlọ́run tó báyìí pé asọ́mu yóò mọ̀ yẹ nas asọ́mu yóò mọ̀ tẹ̀sọ́mu nas ààwẹ̀ ní táwọn yẹn bá ń gbà wẹ̀ tẹ́ bá ń gbà wẹ̀ ni wọ̀lfẹ́tìrú yóò mọ̀ tọ̀tìrú ọdún tí ẹ bá ń sinú níjọ́ tó máa ń gbèsè wọ̀n àdáhà yóò mọ̀ tọ̀dàhùn léyà níjọ́ máa ń gbéra náà lẹ́yìn ló máa gbéra ó di ilé ìwọ̀lá wọlé yóò tó fèk ilé ìfà rìgìmà àdìsí yìí ọfà rìgìmà láyé dàsókì tí wọ́n ní kí asọ̀dúnjọ́ so àdìsí náà wà lùmùrú nọ̀ràm so àfúrákà wa wà ń Kaduna yìí ìgbà yẹn dẹ̀ ní fìtínà kan ṣẹlẹ̀ ògbó fìtínà ṣẹlẹ̀ àwọn mùsùlùmí àtàwọn kristian wọn aláwọn fẹ́ káwọn mùsùlùmí kẹnu wá papọ̀ káwọn kristian lè bá bẹ̀rù wa kọ́ńtà àwọn mùsùlùmí mẹ́ papọ̀ kọ́mọ́ difference bíi léyà tòun nígbà tí àwọn sultan sọ pé ká gbáwé ká sọdúnjọ́ àràfẹ́ ká sọdún. ya ń bẹ̀ àwa ní ara ọ̀hún àwọn oníṣọ́dún ọjọ́ àràfà àwẹ̀ ọjọ́ yẹn nìkan ọpẹ́ ọdụm ọdún méjì rẹ̀ àní agbáwẹ̀ ọjọ́ yẹn ni àwa lọ sí ansarudin wọ́n ti ọjọ́ ọlẹ́yà ọjọ́ nígbà tó péjọ táwọn táwọn yẹn gbà pa àwọn sọdún nù láwọn yẹn wo ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló gbà pé ọjọ́ tí sultan sọpọ̀sọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní nàìjíríà àbí lágbàáyé ọ̀rọ̀ tí ànábì sọ ìkọ̀sọ́ àwọn ìkọ̀sọ́ àwọn yẹn nàìjíríà fà ní nàìjíríà gan kí ni ratio tẹ̀ fi gbé pé àwọn tí wọ́n fẹ́ sọdún pọ̀ ju àwọn tí wọ́n fẹ́ gbà rẹ̀ lọ lójú àràfà bìrìtì àgbáyé ni wọ́n sọ àgbáyé ọjọ́ àràfà kan náà nígbà ní gbogbo àgbáyé ó di ọjọ́ àràfà kan náà ní gbogbo àgbáyé àwọn muslim council àwọn ni wọ́n lè dùn wọn nígbà wọn sọ pé àwọn gbàwẹ̀ àwọn gbàwẹ̀ àwọn sọdún àwọn sọdún àsọdún náà ni àwọn jẹmọ́ America ní ara o ara o àní ah, sọdún ìjọ àràfà ìjọ àràfà ọjọ́ àwẹ̀ rẹ̀ ọ̀rọ̀ yẹn dá ìlú ní ẹ̀bẹ̀ bala títà yìí ní máa yọ sí mi ti pẹ́ mo bá ní ah, ara mi náà ń gbóná láti inú oníyé gbóná oníyé gbóná àti jẹjẹ kẹ́ decide làwọn ọmọ àlùgálùkàwí ọlọ́run ló wọn nínú ìrìnsẹ́jọ yẹn àlùgálùkàwí lọ sí hákì ọdún yẹn àwọn ọmọ rẹ̀ wá fóònù ẹ̀ pé bóun káwọn ṣe oníkó lọ bẹ́ẹ̀ ti Suleiman njẹ́ tuntun yẹn bá gbàwẹ̀ wọ́n gbàwẹ̀ tó bá ṣe ọdún kan sọdún wọ́n bá rọwọ́ àgbàjọ yẹn wọ́n bá mú mama malam magana a Saudiya yana aikin hajji yace in dai ka yi azumi mu mu yi azumi in ka yi sallah mu sallah me za mu yi mu ni kai mu ni manzo Allah sallallahu alaihi wasallam yace yau ranar arafa mu yi azumi sultan ya ce mu yi sallah bayani ka Allah ya bayyana mana Allah ya bayyana Allah eh, manzo Allah ya ce mu yi azumi sultan ya ce mu yi sallah duk wanda ke so da sultan ibi báwo yẹn ti tún kánú pé sultan ya ce mu yi azumi eh, manzo Allah ya ce mu yi azumi sultan ya ce mu yi sallah báwo yẹn ti tún kánú lórí. ẹ wo ọlọ́run bàbá ọlọ́run bàbá tó wá pé gbogbo nǹkan àníyàn bọ́ ti dà láàárọ̀ ọjọ́ tí wọ́n ní wọ́n gbà wẹ̀ wàhálà kan ń gbòòrò gbà náà ìlà o wájú ilé mi gan lórí gbò táwọn yẹn bá ń bọ̀ lójú ara fẹ́ ah, wọ́n máa ń pẹ́ ìdá wọ́n máa ń lọ kò sẹ́ni kan tó dúró báwọn ẹ̀fẹ́ fẹ́ wá àwọn sójú ojú ẹ̀ ti àwọn sì wá nítorí pé káwọn dáàbò bo àwọn tó bá kí ìdì ni àwọn ohun wa ní ìdì o àwọn wá dáàbò àwọn tó bá kí ìdì ni tó pé bá wọn yẹn ni kejì lára kí ìdì alábìlì alùsọ́mù yóò mú tẹ̀sùn òmùn ààwẹ̀ ń jẹ́dẹ̀ bá ń gbá ààwẹ̀ mi wọ̀lù fìtìrì yóò mú tẹ̀tùkìrò ọdún jẹ́dẹ̀ bá ń sọdún ni wọ̀lù àdáhì yóò mú tọ́dáhù ọdún léyà jẹ́dẹ̀ bá ń dún ẹran ní àdàdún léyà yìí wọ́n lá wọlé ìtòfin náà bẹ́ẹ̀ni <laughs> àwọn náà ti mílí pa rẹ̀ ọlọ́run kó wa. والله ولي التوفيق ọlọ́run fi wá sí kóńgẹ́ dáadáa. yìí ni ká gbáwẹ̀ ara sábà tètè èdè lọ́dún yẹn kọ̀yẹ́ kéèyàn gbáwẹ̀ kọ̀yẹ́ kéèyàn sí ọdún. àmọ́ máa sẹ́lẹ̀ ó sì lọ lọ́dún kan báyìí lóòótọ́ bùrọ̀ àbùzẹ́rì lọ́mọdé kì í àbí ẹ máa rántí déètì ọlọ́run sọ àlùwà. حكم الحمل برؤية من رأى الهلال ìdájọ́ ẹni tó bá pín rí ẹni tó bá lóun rí oṣù bí àlàlá àti àràbí ìsà pẹ̀lú àwọn contemporary instruments àwọn rádà kankan tó yóò wòsàn nísìnyí kalmarafid wọ̀dàrà bíl àwọn rádà àtàwọn instruments ńláńlá tí wọ́n fi ń wo ojú ọ̀run من عبد الله بن عبد العزيز بن باز إلى حضرة أخي المكرم هذا باباوا عبد العزيز أم عبد الله سدوا بابا سدوا أم يا لك مالي تقول تاهين أغلق الله لكل خير آمين ولو بواسي كونجي السلام عليكم ورحمة الله وبركاته ìkí ọlọ́run ọba ọlọ́run ọba kó máa bá yín àti iye orin jẹjẹrẹ amma bad question eight ninety fakad wasala iléya kitaabatikum kitaabikum alkarim muwakar fi ida ashara almuharram alif wa thuluthumia wa tis'un hijra mo rí lẹ́tà yín alápàlẹ́ tí wọ́n dé ti ní eleven muharram thirteen ninety wasalakumullahu bihudahu ọlọ́pàá fún yín sí kóńgẹ́ ìdọ́sọ́nà rẹ̀ ọmọ tí da mẹ́nà omi ní suwali min jawaz al-i'tibar fi isaba fi isbat nígbà pé sí ó ká máa fi sírò ká máa fi sírò ká máa fi sírò nípa fi oṣù rú nìyẹn وتعتبر رؤية بالآلات الجديدة سواء contemporary instruments أو إن تقول مثال ما له وتشترط أو أم تشترط رؤية بالعين المدية من كان في أفوج أجور يوسف والعمل في المملكة العربية السعودية في إثبات الهلال يكون بالحساب أو بهلالات أو برؤية العين كما كان màálùmẹ̀ àwọn ń bèèrè lọ́wọ́ yín ṣé ní Saudi ayin ṣé ẹ̀yin máa ń lo pé wọ́n rí oṣù pẹ̀lú ìṣirò ní ìṣirò pé màdà ṣirò rẹ̀ báyìí ni ó ní àbí pẹ̀lú àwọn instrumenti náà ń lò àbí pẹ̀lú rírí ojú lẹ́sìn wò kàmá kánà màálùmẹ̀ bá ti mà. الجواب إدام الحساب لا يقول عليه في رؤية الهلال رمضان náà ìgbẹ́ tẹ̀síro ìmá tẹ̀síro kìí ṣe nígbà tí máa ṣe láti rí oṣù Ramadan ni wàlá gáírì hìmí àti inú àwọn àtúnṣù míì náà ní àhàkáàní ṣàrí'íyà bí ìgbìmáyà alẹ́lùmá pẹ̀lú inú àwọn ìdájọ́ ṣàríà pẹ̀lú àpanupọ̀ ìjìmáà ni ìjìmáà àwọn alẹ́lùmá ni. حقى إجماع في ذلك الشيخ الإسلام أبو عباس أحمد ابن عبد الحليم ابن تيمية رحمه الله أفات في وبيت بقوة وأفات على بوليني أفا شيخ الإسلام أبو عباس أحمد أما عبد الحليم ابن تيمية رحمه الله أودي إليه دام بيري أما بيبو ìjọ ń ṣe ìrégbè gbogbo tẹ̀ ń ṣe yẹn ó ti wà ọdún àwọn ọ̀sẹ̀ ẹ̀gbá ti ṣé ìsìlámù wọn gbá ti ẹ̀rọ ìtẹ̀wé ẹ̀kọ́ gbá ti ìlú bíbí à. ẹ̀rọ ìsìlámù ó máa fi ọ̀rọ̀ ṣé ìsìlámù inú tẹ̀lé à ó mi ṣe hújà. ọlọ́mọ sọ wa nù. شيخ الإسلام ولم كبا كبوف ولا حاجة في ذلك ما ثبت في الأحاديث الثبات صحيحة عن النبي صلى الله عليه وسلم ìtọ́jẹ́ bukata wa ń bi eléyìí òun náà ni tó fẹsẹ̀ rinlẹ̀ inú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ pé sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi fa in gumma alaykum fakmilu iddata salasin ẹgbàá rẹ̀ tó bá rọ̀sùn ẹ̀rẹ̀ sọdún tó tí kúrukúru bá gbójú ọ̀run ẹ̀yà akáwọn kàkọ́ pé ọgbọ̀n ọjọ́ أما لا لا فظاهر الأدلة الشرعية عدم ليس الناس بالناس هلال بها أما كما لو instrument èyí tó bá sẹ̀rí lẹ́ni pé tó bá ṣe rí àmú ni pé kò ní ìdíkàwọn yẹn fọ́ sara láti máa lo instrument yẹn bí i abẹ́l ìdẹ́kiri ro oyè tó láàyè ètò káfojú wa èyí ló bá ولكن من تلأ الهلال بها وجزم بأنه رآه عمل تبالي أشكر له سيدي دالو جيكي أورين بواسطة بعض الغروب الشمس pẹ̀lú àwọn instrumenti yìí nígbà tó bá ti wọ̀ fọwọ́wà muslim wọ̀húwà muslim adìlú musulmi tó dúdú ní fẹ́lá àlámú máa ní àmàlì ìròyẹ́tì alìhìláàrí ní orí nǹkan tó kọ̀fọ́ láti lo rírí oṣù rẹ̀ ẹgbẹ́ ń tó dúdú dé ni ní anáhà min ru'yatul ayn tó ojú náà ló fi rí ni láàmì mùsùlùmí kí wọ́n fi ṣiṣẹ́ rú ni ojú náà la fi rí ni. amma mamlakatul arabiya saudiya amma suri saudiya wana saudiya fahiya ta'tamidu ru'yat bi'ayn fi jami'i ahkam shar'iyya ka dukhul ramadan wa khuruji àwọn wọn farati instrument kí wọn fojú rí ni wọn farati ní gbogbo oṣù tó bá ìwọlé Ramadan ni àti ìjáde Ramadan ni wọ́tà ẹ̀yìn ayélujára hajj àti máa dá ọjọ́ pé jọba ìrọ̀jọ́ hajj ìjọ àràfà ọ̀gá èrè zálìkì ní àhàkámi ṣẹ̀ríyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìdájọ́ ṣẹ̀ríyà ó kàfọ́ lọ́wọ́ jẹ́mí fìdí ọlọ́wọ́ bá kọ̀ṣọ́ àti gbọ́dọ̀ wọ́n bá ta àléhìí àti kádó déédéé ìnáwó jawadul karim ọ̀nà lọ́ba alọ́rẹ̀ jùlọ ọba alákàlù jùlọ. ọdí wa assalamu alaikum warahmatullahi wabarakatu ìkẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba kó máa bá yín. 891 ما صحة رؤية الهلال عبر مراسيد الفلكية اليوم البيئة سماعة الشيخ kí ni ìfisẹ̀rinlẹ̀ ìmáwo wá oṣù ìbá rí oṣù pẹ̀lú àwọn rádà àwọn instrument wọ̀nyí ó jọ fáwọn ọdẹ yín kí ni ìṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run kó bá ṣe dáadáa fún yín aljawab ìdáhùn naam ìdára áwò bí àìníhì antoric marsid tí ẹ bá lo instrument yẹn tó bá sì fojú rẹ̀ rí ojú ẹ̀ ló fi rí àmọ́ lo instrument nù. عن طريق الجبل أبول لقو كيلون أو عن طريق المنارة أبول لقو منارة وكذا كوي من ريت إذا ثبت أنه رعاه بعينه تبالو يؤمل بها أيش يقولون سواء عن طريق مراسد أو عن طريق منارة قبعد كوي قلوا عمان اسم درادة يعني أبي قلوا منار قلوا من ريت ọ àǹtọ̀rí kì í sọ̀tọ̀ àbọ̀ ọkàn lóògùn nǹkan bí òkè lóbìnrin ni àwọn mi ayé tọ́rí àdùn láàkín làbúdà àyẹ̀ṣ àdùn síkà àná òrò àwọn bí àyìn àmọ́ ti tú láti kárí tá a fọkàn tán tá a tọ́ọ̀sì kọ́nà kó wù rí pẹ̀lú ojú òun sẹ́kọ́ndó báyìí àbí kàkà nọ́mbà eight eighty seven bìnísbà ti dàrà bíìlì. ما رأيكم فيه يا سماعة الشيخ إلا وأفا كيني ما لو أما إنسمنت درابيل أي منارة منظهر بالقرب جمع فاق مسمتوسي جواب إذا استعان به فلا بأس لكن العمد عند رؤية عين kò sáà tó wá pé wọ́n lo nígbà tí mà bí wọ́n rú sàmúlò lóṣù kò sáà burú bẹ́ẹ̀ àmọ́ pẹ́lú pé ojú ni wọ́n fi rí kìí ṣe pé wọ́n ṣe ṣe rò wallahu ta'ala alam nítorí àbíbí yẹn fi gbòòrò tẹ́pọ́lọ́ ń lo àwọn instrument ni kò bá tún dáa díẹ̀ òun dún lórí iṣẹ́ ìṣirò ni ní ìsìn oṣù tó ti yọ ní ìsìn táwọn wọn ti mọ́jọ́ kalẹ̀ bí mo ti gbọ́rọ̀ yìí ó ní ó sọ̀ọ̀sọ̀ ó ní eleven days ni last year tẹ́ sọ ní ẹ bá ti yọ eleven days níbẹ̀ ó ní ijọ́ ẹ̀ ní ọjọ́ ìbẹ̀rẹ̀ àwẹ̀. àdúrà yẹn yá yìí àmọ́ kò tó ètò yá yìí jù ní àdúrà níbi pé ọlọ́run já mọ̀ òótọ́ lóòótọ́ kò lè fún alágbára ti tẹ̀lé ọlọ́run já kò lè fún alágbára ti jìnà sí torí gbà mí èèyàn máa mú òótọ́ fa àti gbọ́ pé èmi mà ní tẹ̀lé sísá wa sísá alájà ìyàwó tọ́hìrì. alájà wọ̀tàkù ó ní ẹgbọ́n ọgbẹ́hùn kan tó ń pè alájà gbogbo dájú ìsọ̀bà àwọn alámọ̀kò dòdò nìbà àmọ́ àlè tẹ̀lé àwọn ọ̀kọ́ sẹ́ni àlọ́ lẹ́mí dàbí jẹun ọ̀nà ìjà mi jẹ náà nù owó ní ọ̀nà kéde tuntun nìbà ẹ wàá gbà pọ́lọ̀ àwọn ọ̀kọ́ sẹ́ni tágùn tiẹ̀ kọ́sọ́ yàgò mọ́ ó ní ẹ mà fa náà ẹ. ìyàwó wà mẹ́gbà náà ìyàwó gbọ́ yẹ gìdánjẹ́ ìyàwó yẹn di lẹ́yìn náà ni wàá ṣe dáadáa òun ni dáadáa ẹ̀ṣẹ̀ ńlá ni ó tí àmì àná ọmọbìnrin yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni kó tó lápò ọmọbìnrin náà ó yẹ ìdàgbà ọmọbìnrin ọkọ gan-an òun ó ti lẹ́yìn twenty years ìwọ fẹ́ ń díẹ̀ ìwọ tó gbọ́ mọ̀ pé ó ní alùsùnà ni kó lè bá mọ̀ pé àwọn alùsùnà wọ́n ehu wà báyìí tí wọ́n gbé alùsùnà lè yàn ọ̀rẹ́ rẹ lè fẹ́ Ìbàdàn. bẹ̀tà ọ yẹ kó náà ti wá sọ pé nígbà tó lóbi ọdún mẹ́ta mẹ́rin márùn-ún kọ́ lọ kọ́ọ̀tù pé tó òun rọ́kọ̀ òun gbogbo eléyìí ẹ̀kọ́ take into consideration ọpọlọ rẹ̀ oge gbogbo eléyìí ẹ̀kọ́ take into consideration ni bó wọn ṣe rí sí so wà well to do ibi tó lọ yẹn àgbà òní oge lẹ́yìn náà tọ́pẹ́ bí dáadáa lẹ́yìn kí wọ́n wà lọ wọ́n máa gbá ń gbòòrò rẹ̀ kí wọ́n wà kí wọ́n wà lọ kí ló ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀rọ lálẹ́ ó di wà ní wà ní kùn sẹ́lá jà. ọgbọ́ lẹ́tà orí lẹ́tà. àmọ́ sọ pé tó wà lẹ́tà ní sí kàdé làwọn fún lẹ́tà àwọn olùkúrọ́. Gbogbo ọmọ yẹn ó ti lọ́mọ yẹn nínú fẹ́ẹ̀sì ìyàwó ti gbìyànjú. Ọ̀nà ni irú rámọ̀tì yẹn jọ pé òun òbí máa ń tiẹ̀ ọkọ̀ ọ̀dẹ̀ wọ́rì pẹ̀lú ẹ̀ the best náà ni kọlọ kọlọ kọlọ jáwé àmọ́ pé kó kọlọ kọlọ kọlọ kọlọ kókó lè rẹ̀ yóò lọ sí court yóò lọ jáwé ọlọ́run sì lọ rí ìṣẹ̀lẹ̀ àwọn àmì òun tẹ́lifù lọ rí ìyàwó òun ọkọ òun òun ò rí mọ́ òdì mo lè bí kọ́ akóńgbẹ̀ láti orí tù kò ní bọ́ọ̀yìn òsùnmá Lukman òsùnmá kò sẹ́yìn àní kò rí ẹni kò rí kò kákú mọ́. wọ́n mú sọ ní ìsìn pé bí ọ̀rọ̀ tó yẹn ṣé ṣé wọ́n di kọ́lì ṣé oúnjẹ ìgbòho tó. mi ò máa authentic DNA bó bẹ́ẹ̀ mistake wà bẹ́ẹ̀ bá máa wà bẹ́ẹ̀. ọlọ́wọ́ kọ́ wa. wa kò obìnrin yẹn kì í ṣe kó obìnrin dáadáa ni tí ó tẹ̀lé aṣọ kò tó gbé bíjọ́ bẹ́ẹ̀ máa kì í sọ̀rọ̀ yẹn ni kì í sọ̀rọ̀ yẹn ni tó pẹ́ àbúrò rẹ̀ ni so fún peace lọ́kọ̀ bá gbà láàyè pẹ̀tù kọ́ láti àlùbá wa tó yẹ obìnrin náà ló ní wọ́n wọ́n ní gbogbo ti ayé ayọ̀ àwọn kò fi kọ́ máa fi yé pé ìjọba tó yẹ ọba mú ọmọ ìrànlọ́dà rẹ̀ ọlọ́run kò sọ àlùwà èyí tí tó ṣe déédéé ọlọ́mọta kàlẹ́ sí fún ọlọ́ọ̀bà ètò jẹ́ mistake gba àforíjì wọn ọlọ́ọ̀bà sanu wàhálà àtàlùkìyàmà subhanaka allahumma bi amdika